Thank you, Lord. Hmm. Hello, twe twe twe. Hello, guys. Good evening, everybody. We want to discuss, you know, since morning and since yesterday, I don't think I've um, discussed about the mobiles and a lot of story have been going around like um, bàtẹ̀ tó ń gbé picture apá yẹn náà but I don't want to. Please, we are coming to this platform. Please help me to share. All right, share the show. Uh, mm-hmm it is well. Please share. Share, share, share, share. Share, share, share, share, share. Share, share, share, share. Share, please share, share. Welcome to this platform. Let's discuss about mobad. Um, like story oríṣiríṣi ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Mohbad bó ṣe fẹ́ sáré sọ díẹ̀díẹ̀ nípa Mohbad òun náà ni wípé a rí lọ́tọ̀ fi rọ́ wọ́n kù kí rọ́ jọ wọ́n hun rọ́ léwé but you know, wọ́n ní sẹ́jọ́ bá ti wà nílé ẹjọ́ bẹ́ẹ̀ yẹn wọn ti ka autopsy fún Nàìjíríà àti gbọ́ nípa autopsy but nọ́ọ̀sì tí wọ́n sọ wípé ó fẹ́ tó jẹ́ pé òun ni mo fẹ́ pe àkíyèsí àwọn èèyàn sí nǹkan kan mo ti wo fídíò dáadáa láti àárọ̀ àtàná tí mi ti sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn fídíò tí mo wò a lot of irọ́ ó jáde bẹ́ẹ̀ mo fẹ́ post wọn sórí platform mi gan ṣùgbọ́n ọ̀run fídíò yẹn ti pọ̀ lóríṣiríṣi gan although I will post it down so that people can understand better but ọwọ́ tí wọ́n sọ pé ó ní júrì ọwọ́ tán ló ní injury yẹn ibi tán ṣò fún wa pé ọwọ́ yẹn there was another injury ní ọwọ́ ẹ̀ eh? there was another injury ní ọwọ́ ẹ̀ kì í ṣe ẹmọ apá lélẹyìí apá apá ni wọ́n ṣò fún wa yẹn apá nìyẹn tó bá sọ pé apá ìgbẹ̀yìn apá ni apá yẹn kẹ̀dẹ̀ rèé apá yẹn ó possible kó jẹ́ wípé ẹ ṣáà understand nǹkan tí mò ń sọ wípé ikú Mohbad wọ́n organize ẹ̀ ní ṣe ṣe wọ́n organize ikú bọ̀bọ̀ yẹn ni etí eyín wọ́n organize ẹ̀ mọ̀ wọ́n organize ẹ̀ torí ẹ̀ nígbà tí wọ́n pe nurse àkọ́kọ́ ẹ máa gbọ́ wọ́n pe nurse ipe tó jẹ́ nurse ẹ̀ gangan kó wá treat ẹ̀ kò kọ́kọ́ sọ pé òun ò sí around bọ́n ṣe pé immediately kó sọ pé ah sorry òun ò sí around o tó bá jẹ́ treatment ó ní kí wọ́n sẹ̀dí apá nǹkan tó fẹ́ treat sóhun kóhun rí gbàtàn sẹ̀dí ẹ̀ fún tán ó wá lóun ò sí available pé òun travel ó wá pe another person láti lọ treat ẹni yẹn to tell you that de eh, nọ́ọ̀sì tó ń tọ́jú ẹ̀yẹn náà wọ́n fẹ́ yọ kò nínú sí yẹn original nurse tó ń lò gọ́gọ́ tó ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti mú bíi personal nurse wọ́n fẹ́ yọ kò nínú sí yẹn wọn ò fẹ́ kó wà involve nínú sí yẹn òun nìyẹn ṣe pé ṣé on a good day ṣé ìyẹn ti máa ń pèèyàn fún wípé another nurse o kó lọ treat nurse kan o ṣó ti àmì another nurse kó lọ treat ẹ̀ fóun o lẹ́yìn tó rí ọwọ́ yẹn tán ọ̀dọ́ o téèyàn bá fẹ́ treat èèyàn náà tó bá jẹ́ kó fẹ́ pẹ̀lú míì fún bó ṣe ti mọ̀ pé celebrate nìyẹn ó lè ní pé kò kó treat kó sọ ibi ó lè ní kó show picture ẹ̀ náà pé kò ń re but èmi wò pé tí ò bá nílé treat ẹ̀ tí ò nílé treat ẹ̀ tó dẹ̀ mọ̀ pé celebrate ni kò ní bẹ̀rẹ̀ fún picture yẹn pé consent ẹ̀ wá gbogbo nǹkan tó yìí ń sọ fún wa yìí sí àtàwọn tó ń gbé jáde tó pé wọn ò sọ̀rọ̀ wọ́n kàn ń post ni ẹni ta ni a fẹ́ kó sọ̀rọ̀ yẹn wọn ò jẹ́ kó sọ̀rọ̀ so tó bá explain lẹ́ẹ̀kan ṣoṣo everything will be will be clear people will stop disturbing themselves like èmi báyìí ọlọ́run má jẹ́ ń ṣàìsàn ni bó ti fẹ́ ó máa pé oṣù kan by next tomorrow on Thursday ló máa pé oṣù kan tí bọ̀bọ̀ ìtìkú mi tí ì sùn gbádùn mi ò mo gbádùn ara mi kí n má sọ pé mo ò gbádùn ara mi i'm seriously mo ń treat ara mi sì ni láti bí ọjọ́ mẹ́ta mo lọ bí iṣẹ́ lànà bọ̀ mo ń treat ara mi bí iṣẹ́ treat ọmọ mi ni mo ń ara mi because i wasn't feeling good ó ti fẹ́ di àìsàn sára ọ̀tá mi pípẹ́ òyìnbó mọ tí ọtí ń pa kúkú ni i've cried i've disturbed myself i'm so pain òun lẹ ṣe rí pé mo ń gbójú kúrò ń bẹ̀ lẹ́jọ́ mẹ́ta mi ò fẹ́ máa sọ sí látànà because ó ń pè mí ìṣe àti bá rántí máa cry it's painful story and it's a sad story you know àná dẹ̀ tún pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi olówó ó máa ti máa ti rántí máa pain mi pé people are terrible ẹ wo gbogbo nǹkan tó ń ṣe fọmọ yẹn tó bá jẹ́ story tí bàbá yẹn náà sọ pé tòótọ́ ni pé wọ́n reject ẹ̀ ní mọ́ṣúárì nígbà tó tún kú ọlọ́pàá ò fún wọn ní police report to tell you that there is a powerful person behind the case there is no powerful person that more than God àwọn èèyàn yìí náà tó kàn máa jẹ́ bíi civilian bíi tèmi náà ló máa jẹ́ but tó kàn máa wò pé wọ́n ní wọ́n wà influential àbí nǹkan kan and again tí ọmọ yẹn náà tó bá jẹ́ pé ọ̀rẹ́ yẹn náà bá jà torọ́ ọ̀rẹ́ yẹn parọ́ pé wọn ò jà wọ́n ní wọ́n jà torí bàbá ọ̀rẹ́ yẹn ti sọ gan pé bàbá Mohbad ti sọ pé òun àtọ̀rẹ́ ẹ̀ ló jọjọ jà àkọ́dí tó bọ́n ṣe rojọ́ fún náà nìyẹn ojú ìjà tó ń dẹ̀ bá jà náà òun lẹ́rí lọ́wọ́ yẹn ẹjọ́ ṣé bọ́n ṣe ló kọwọ́ bọ inú mọ́tò tó ṣọ́ inú mọ́tò ní nítorí ní ẹ̀jẹ̀ ń ṣàn ẹ̀jẹ̀ tán ló ń ṣàn lára ẹ̀ nìyẹn bí tẹ́jọ́ ti ṣàn dànù tán ṣóun nìyẹn àbí there is another place ó ì níbì kan níbi ọwọ́ ẹ̀ gangan tó jẹ́ pé níbi níbi àtàǹpàkò ọwọ́ ẹ̀ báyìí tí wọ́n ṣò ṣó ti yé mẹ́yẹ̀ so de ṣé kóòtù tí ẹ̀jẹ̀ ti tán nìyẹn tó ń sọ pé ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ìgbà tẹ́jẹ̀ yẹn flow tán lára ẹ̀ òun náà mẹ́yẹ̀ ẹ̀jẹ̀ yẹn gan lè tán ó lè ti kọ́kọ́ jẹ́ kó kú sára nǹkan kan mẹ́yẹ̀ pé ẹ̀jẹ̀ yẹn ń flow bíi tank ẹ̀jẹ̀ yẹn ń flow bíi tap bíi omi so for two days or how many hours náà ló fi float bẹ́ẹ̀ tí ò lọ sí hospital mo wá sọ ńgbà tí mo gbọ́ yẹn náà mo ní that's not possible ẹ̀jẹ̀ á máa yọ lára èèyàn á dẹ̀ máa rush jáde bí tap yẹn ẹni tó ń wa mọ́tò dẹ̀ ló sọ pé no let's go to let's go to let's go to hospital kì ṣe station let's go quickly bóyá ó máa nídìí pé bóyá iṣan já ni o bóyá. Um, ó kàn dẹ̀ you know tí ẹ̀jẹ̀ bá ń flow ẹ lè gbé lọ kẹ máa gbé lọ ilé kó wá wá láti Ìkòròdú kó wá gbé lọ sí ilé padà sí Lagos Island kó wá débẹ̀ bọ̀tíkọ́ tí mo rí yẹn ẹ́ bí ẹni tí wọ́n fi nǹkan tán fi májèlé kan mákẹ̀jẹ̀ ṣé o ní àwọn nǹkan tó ní poison bí òrùka bíi mákẹ̀jẹ̀ ọwọ́ yẹn bí ọwọ́ yẹn bó ṣe bó ṣe rí tó wá wú ṣó ti eyín mẹ́yẹn ìgbà tán bá fún ní abẹ́rẹ́ bọ́n ṣe ṣàlàyé wọ́n ní ó wá ní àwọn good pimples lára ẹ̀yẹn bíi pé ara èèyàn wá wọ́n máa ń sọ Yorùbá bíi pé ara èèyàn tó ṣẹ́ gírì bákan gbogbo irun ara ẹ̀ dìde ó wá ń gbà tó wá yá wọ́n ló wá ń nà. No ó wá ń bì ṣe rí tí wọ́n bá nàyàn ní magun àti ní òrùka àwọn ẹ̀rẹ́ ẹ máa gbọ́ òrùka àwọn ẹ̀rẹ́ also something like that can happen bọ̀bọ̀ tí wọ́n dẹ̀ ń pariwo tó ń sọ pé kí àwọn ọmọ celebrate kan bá wọn gbà á lẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ yẹn bó ṣe ti lọ sí pati ṣẹ̀ǹtàn máa lọ pati òun yẹn tó jẹ́ pé local local Ìkòròdú Ìkòròdú ni ó lè ní òrùka yẹn ó lè ní lára láti máa protect ara ẹ̀ you understand me and again tó bá ti fẹ́ ṣèkà fún àwọn ẹlòmíì tó bá yẹ kó tiẹ̀ ń ṣoògùn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ fún wọn ní má ṣoògùn mọ́ because oògùn náà fẹ́ lò fún kó má bàa contradict ara wọn ṣe ti understand so ọwọ́ tí mo rí yẹn o àwọn èèyàn ti sọ̀rọ̀ dáadáa lóríṣiríṣi kan tó gbé ọwọ́ yẹn jáde ẹ̀jẹ̀ ò lè flow ní ẹ̀jẹ̀ ò jáde ní gbogbo ọwọ́ bẹ́ẹ̀ yẹn so definitely tó bá jẹ́ pé wọ́n nà ní òrùka tí wọ́n bá nà ní òrùka tí wọ́n bá gba abẹ́rẹ́ fún yes of course ó máa gbòdì but for the English ones wọ́n bá ṣàlàyé irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn they may not understand it or they may not people may not believe it but it's real òrùka àlùwò yes òrùka àlùwò tí wọ́n bá fi nà án ṣó ti yẹ yín mẹ́yẹn irú bọ́ọ̀ yẹn ń sìn ó tó lọ pàtí ó lè ti múra dání kó wé pé anybody tó bá ti bá òun ṣe wèrè ó máa nà wọ́n lórùka ni á ti fọ òrùka sọ́wọ́ àbí kó so mọ́bì kan lára ẹ̀ tó bá ti na ẹni yẹn báyìí ara máa ru ẹni yẹn pa ni ẹni yẹn máa knock down tó máa fi jáde kó láyé àjàjà tó bá lọ try láti lo nǹkan tó bá jẹ́ pé bí òyìnbó fún un because ó ti ní spiritual meaning ó dẹ̀ ti ní kí ni yẹn ti dẹ̀ ṣe spiritual it's a poison you understand me it's a spiritual poison that what spirit àwọn tí mo àwọn ìṣègbè ah kò sóyìnbó nínú àwọn tí mo bá sọ lọ́wọ́lọ́wọ́ tó bá dẹ̀ wà náà wọ́n á béèrè pé kí ló ń sọ spiritual poison so àwọn kan dẹ̀ ti sọ lightly ńgbà kan pé ọ̀rẹ́ wọn àtọ̀rẹ́ ló jà ọ̀rẹ́ yẹn wá fi poise wá fi òrùka nà án òrùka tó fi nà án yẹn ó wá weak ńgbà tó délé you know ọ̀rẹ́ ẹ̀ tó sọ pé òun pè é pé ó sọ pé kó má ti wá o kó má ti wá o in fact àwọn èèyàn máa ń fi nǹkan mo dákú ṣeré gan ọ̀rẹ́ báwo ọ̀rẹ́ òṣìwò nìyẹn àwọn ọ̀rẹ́ burúkú. Hmm mo fẹ́ fi tolu ami Sarah yes, please close this door for me close it yeah I don't want you to yeah close close it close it yeah thank you so mo fẹ́ fi mo kàn jẹ́ kọ́ ọmọ mi kúrò nínú yàrá mo fẹ́ mi ìfẹ́ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó gbọ́ there was a day àwọn tí àwọn èèyàn yẹn burúkú bá wà ní surroundings ẹ̀ tó máa wà ní surroundings tó máa ti place tó máa ti lé àwọn ambush yẹn surround you if you are part of tó bá wà nínú àwọn tó máa tó máa ti lé ambush tó máa ti fẹ́ tó máa target èèyàn mo máa ń fẹ́ fi lé bàbá ọmọ mi mo máa fẹ́ fi ṣe example tí mo máa ń bínú tí mo dẹ̀ máa fi ń sọ̀rọ̀ àwọn ẹlòmíì máa sọ pé àbúyọ́ ah, slender àwọn èèyàn ní ẹlòmíì náà tí ò bá tí ì mọ̀ mí rí tó bá ṣe rí mi for the first time àbí tó ṣe ń gbọ́rọ̀ mi ó lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn but ẹni tó bá ti gbọ́ sórí mi láti five years á mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ slandering lọ́rọ̀ mi pé èèyàn ń slander yàn ṣó ti yẹ yín mẹ́yìn mo kàn lè má sọ dáadáa but tí n bá sọ pé èèyàn ṣe nǹkan mo lè má sọ bí but anyway ṣá let me continue talking ọ̀rẹ́ lára àwọn ogun tó ti gbé tì wá tó ti gbé sí lára àwọn ogun tó ti surround wa with nígbà wọn ti lé àwọn ambush àwọn celebrity ni o nígbà yẹn àwọn ogun tí mò ń sọ yìí so lẹ́yìn tí mo promote tán yẹn ni torí ẹ̀ lèmi ṣe tí n bá ti rí ọwọ́ àwọn èèyàn màá mọ̀ pé òkè àwọn eléyìí ló wà nídìí ọ̀rọ̀ yẹn fọrí nǹkan tí n bá rí you understand me àwọn ọ̀rẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá ọmọ mi ó láwọn kan tá a ti mọra wa tó yẹ pé ó ti pẹ́ but later o later àtún ẹ mọ̀ àtún máa mọ wọn new pulses àwọn new old wọn yẹn náà wọ́n change àwọn míì nínú wọn new one wọ́n tún fi kún àwa sì ń fojú old person wo àwọn ọ̀rẹ́ yẹn but èmi rí gbogbo ọwọ́ gbogbo ọwọ́ tèmi bá ti rí ọwọ́ kan pé lè à wọ́n ti change lè òun ló wà ń bẹ̀ bọ̀ wọ́n ti change wọ́n ti pààrọ̀ ẹ̀ má yẹra fún bó bàbá ọmọ mi jẹ́rìí nǹkan tó yẹ pé ó máa ń á kàn wéèvù nǹkan á dẹ̀ á ti rí bọ̀tá wéèvù ẹ̀ bóyá wọ́n ti ṣe fún ni kò yé mi ó wíìkì nípa point yẹn láti take decision kó o rẹ tẹ́ǹbà ríyàn tí bá ti make up mind mi nípa ẹni yẹn màá fún màá gàpọ̀ ẹ̀ pa tí má ti lè rí i pé yes tó tọ́ ni ìka of the nation ni máa fún ní máa fún gapin ní tí mo ṣàfẹ́ sọ lélẹ́yìí ó wá ní one lady ẹ̀mí níjọ́ kan àwọn ilé mo ti wá notice oríṣiríṣi ọlọ́run àti máa máa fìràn wọ̀n mí one day like that mo lálàá pé ìkan nínú àwọn boys kan tó wà lọ́dọ̀ wa ń gbà yẹn wọn gbélé wa bọ̀tù láwọn tó wà ń tẹ̀lé káàkiri dáàdi wíkì dáàdi ẹ̀ wá sọ́fíìsì wọn ẹ̀ wá sọ́fíìsì wa because they want to wọ́n á gbé business wọn àwọn lè sọ pé ah, eh, àwọn ní customer o tó ní company o you know we help them like that and some of them will be getting close to us also because they want to also get our opportunity but this particular one jẹ́ ìmú alala wọ́n á rí pé ó bẹ àwọn olè olè amúrọ̀bà wípé kí wọ́n wá jí lára mọ́tò wa ṣé ọmọ ìmíkẹ̀dẹ̀ mo tún máa ń ra mọ́tò mo máa ń tù mo máa lọ túnṣe máa ta ní táìmù yẹn ṣá náírà mọ́tò tí mo tí mo ṣe mo wá ń lálàá pé ìkan ní kó wá jí mọ́tò kámúrọ̀ bá wá gbé mọ́tò tàbá gbé jáde ńjọ́ yẹn mo wá gbàdúrà mo ní ọlọ́run jọ o ẹnikẹ́ni tó bá ti ní kó wá jí mọ́tò yìí o mo ní ọlọ́run jọ jẹ́ kí wọ́n jí ti tiẹ̀ gbé tí ò bá ní mọ́tò jẹ́ kó ọlọ́run jẹ́ kí nǹkan burúkú kan jó nǹkan gbé I prayed the prayer and I sent the arrow back to the sender. That very day, wọ́n kàn pè wá nígbà tó yá ni kò pẹ́ wọ́n ti wá ń pe bàbá Bùkọ́lá pé kó wá sí ibì kan ó wá ní òun máa wá òun máa wá mi ì jẹ́ kó lọ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ mi ò jẹ́ kó lọ pé tá a bá ti fẹ́ rẹ́nìwẹ̀ tá a bá fẹ́ lọ ń gbà yẹn o pé we have to be there together kò pẹ́ o wọ́n kàn pè wá ni pé wọ́n jí mọ́tò bọ̀bọ́ kan báyìí gbé wọ́n pe bọ̀bọ́ náà ní má jẹ́ ń dárúkọ ẹ̀ wọ́n ṣàpè wọ́n náà jí mọ́tò ẹ̀ gbé <laughs> mo kàn rẹ́rìn ni bí wàá wọ́n ti pè wá pè wọ́n ti pè bàbá bàbá Bùkọ́lá láàárọ̀ yẹn wọ́n ti pè pè pè pè pè pè ṣó ṣe yín bóyá wọ́n fẹ́ pè kó wá síbẹ̀ tó bá ti páàkì tó wọlé báyìí àwọn ọmọ Mozambique akàn bẹ̀rẹ̀ gbé mọ́tò ni ṣó ti yẹ yín mẹ́yìn bò kò lọ ìyẹn wà ọ̀rẹ́ ni wọ́n pera wọn o àti bí ọmọọṣẹ́ àti bí àwọn èèyàn tó ṣe ọmọ máa wá sọ́dọ̀ èèyàn láti béèrè fún assistance o I tell you a sọ pé gbogbo èèyàn rọ́bìṣe kò sí nǹkan kò sẹ́nìbọ̀ tó rọ́bìṣe bọ̀ gbogbo àwọn eléyìí tó wà yìí wọn ò ní anything láti offer ẹ̀ ju pé kán wá láti deduct àti destroy ẹ̀ mo ṣáà ní òkè no problem ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ó wá tún di níjọ́ kan iṣẹ́ àìtọ́ bá ti fẹ́ ṣe iṣẹ́ yẹn wọ́n fẹ́ make sure pé èmi ò sí láràǹd òun nìkan ni so boy kan tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ déédéé tí mo lówó ti use máa ń wọ boys tí mo máa bí mi ìfẹ́ máa dárúkọ wọn because ó máa dàbí pé ṣe lèèyàn kàn ń kàn tẹnumọ́ ọ̀rọ̀ wọn it's a it's a the story is a, is a critical story so bọ́ọ̀yẹn ṣá pè mí àmì ó wá pè wọ́n wọ́n fẹ́ rí èmi ńgbà yẹn wọ́n máa dìde tó má ti dìde bẹ̀rẹ̀ sí ẹ báyìí tọ́wọ́n bá wà lára èèyàn wọ́n máa máa cause hatred fún ẹ wọ́n máa jẹ́ káwọn èèyàn hate ẹ they will be the way they will be talking about you to people you will think that wọ́n bá wọn ò lè rẹ̀ ẹ̀ kọ́ so anytime ṣe àwọn máa ti sọ fún bàbá bọ̀ mi pé ẹ wọn wọn máa bà mí jẹ́ wọn ò ní fẹ́ wọn ní tó bá ti tó bá ti wá ń fẹ́ lọ sọ́dọ̀ wọn tó bá ti gbà ní wọn máa bèrè lọ́wọ́ ẹ̀ ṣé mọ́mí búkì wà bẹ́ẹ̀ wọ́n lé ó lè ní yíyan wọ́n lè sọ̀rọ̀ wọ́n ní mọ́mí búkì mọ́mí búkì simple gan but níjọ́ yẹn ọjọ́ tí mo ṣe àfẹ́ sọ lélẹ̀ àwa wọ́n wá pe dáàdì Bùkọ́lá ó wá ní wọ́n kàn déédé pé èmi dẹ̀ lọ sí sàlùm ní gbogbo àyẹ̀wò wọ́n máa ti tíráàkì yín wọ́n ti tíráàkì wa tá a bá ti jáde lé báyìí in fact bóyá wọ́n plant camera kò tiẹ̀ tún yé mi sínú ilé wa wọ́n kàn pè ní wọ́n wá ní wọ́n ti wá mọ̀ pé business ó máa ń láìkí pé ah pé customer kan fẹ́ rí wọn o pé customer kan pé ó ní estate ó dẹ̀ fẹ́ book account ẹ̀ pé ó fẹ́ rí wọn ṣàpè wọ́n ti kọ́kọ́ pè mí ìwà mo ti la bastard àlá lóru ọjọ́ náà bastard àlá mo ti la àlá burúkú èmi tó àwọn wo tó bá attack mi tó máa ń ṣe nǹkan burúkú sí mi i will know it mo ti lálàá mo dẹ̀ ti gbàdúrà yẹn mo wá bí a ṣe wá lọ lọ́nà ìdí wá fẹ́ lọ ṣerun mi a mọ́tò méjì normally tó bá jẹ́ pé ó ti ń sọ fún mi pé òun fẹ́ lọ sígboro tí ó yẹ pé a ti ní ní plan tẹ́lẹ̀ pé ó fẹ́ lọ sọ́fíìsì a màá gbé mọ́tò tèmi tèmi máa fẹ́ lọ ṣe mo fẹ́ lọ ṣerun but níjọ́ yẹn mo ní òkè o mo fẹ́ lọ ṣerun òun máa drive adẹ̀ lọ bẹ̀rẹ̀ náà máa ṣe ọba dẹ̀ ṣetán a máa lọ gbọ́mọ ní school a máa lọ lé ó kàn drop mi síbẹ̀ yẹn bó ṣe drop mi ọkàn mi ò balẹ̀ mo wá ṣáà ń fi fóònù mo ń mọ́nítẹ̀ mo mọ́nítẹ̀ nígbà tó dẹ̀ yá mo kàn rí pé fóònù ò lọ mọ́ ni no ó lọ ó wá ń ring kò sẹ́ni tó gbé fóònù ó wá ń ring wọn ò gbé ẹni tó dẹ̀ ń ṣe irun fún mi ṣáà ń sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mu nìyí tó bá ti débẹ̀ yẹn o pè mí o because àlá tí mo ti lá mo ti ara ti ń fún mi pé definitely people are planning something and I prayed ó kàn yá ni wọ́n á ní ah kò dẹ̀ sọ bí pàtó ibi tó ń lọ ó kàn sọ pé òun lọ táwọn ní kò máa padà ń sìn mo wá gbà tí mo wá pé pé pé pé tí ò gbé kọ mi ìwà mo bí tí mo wá sí táwọn o mo wá pé taizí mo wá sáré pé káàbù mo sáré bọ́ta nínú sàlẹ́ mo ní kẹ́ni yẹn fi yẹn lẹ̀ mo ní kó bá wọrí mo fún lówó ẹ̀ pé tí n bá lè wá padà wá máa ṣe é mo wá sáré lọ gbé taxi taxi yẹn béèrè lọ́wọ́ mi bo ni mo lọ mo ní fi hàn lọ ta ó ní street wò wọ́n dẹ̀ fẹ́ béèrè bí street tó lọ mo ní kó ṣàmà lè ṣòun ta kó má wọrí bó ni máa kọ́kọ́ wá lọ o mo mọ̀ pé kò ní lọ surface mo máa kọ́kọ́ wá lọ o mo kàn pé mo kàn lọ sí gp ni ibi tí mo wá lọ yẹn bó ṣe jẹ́ ibi tó wà gangan nìyẹn ìgbà tí màá rí wọ́n ti round ẹ̀ up wọ́n ti gba fóònù ẹ̀ wọ́n fẹ́ kidnap ẹ̀ Sunday Sunday gbogbo àwọn boys wọ́n pè ní dádì o ọ̀gá mi o dádì o ọ̀gá mi o gbogbo wọn ló wà involved because wọ́n sọ fún ọlọ́pàá yẹn pé owó wà iye tí ó máa tó bá ti gbé lọ iye tó máa gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá pín àná tó ń ṣe yẹn kò ń ṣe first time tó máa kọ́kọ́ ṣe yẹn tó máa kọ́kọ́ ṣe nìyẹn wọ́n ti Sunday yẹn náà tí mo lọ use mọ́ pàṣọ tí mo lóyún mọ́ màláìka tí mo gbé picture jáde jọkùn bọ́ ìyẹn náà ó ti pe ọlọ́pàá wá sí ọ́fíìsì wa rí tó parọ́ mọ́ mi tó ní kí wọ́n béèrè fún one twenty thousand so ọmọ ṣe bá gbà á tó tún gbé ọ̀rẹ́ dúpẹ́ kan ọ̀rẹ́ gẹ́ẹ̀ kan báyìí ọmọ ṣàgámù hmm, ọmọ yíbò tó gbé wọn ṣàkógun wọn pé wọn á béèrè lọ́wọ́ ọmọ yẹn pé what did I do for you did I offend you did I owe you money ó níbọ̀ dúpẹ́ tó jẹ́ ọmọ ṣàgámù ó níbọ̀ ti di your daughter mo ní it's not my daughter she's your friend i don't know you guys from anywhere you came through baba Bukola and wanted to ló ń fẹ́ yẹn Osha, yẹn ó ṣà we need money nìyẹn o lójú mi kòrókòró ọmọ yíbò pẹ̀lú àwọn ọlọ́pàá àwọn Lokpa, tí mo Lokpa. ń sọ ń jẹ́ àwọn áfíríkà wà nù wọn òyìnbó wà nù wọn dúdú wà nù wọn mi ì lè fẹ́ máa break story yẹn ní tí mo kàn fi story yìí fún yín ni pé you can never when i'm telling baba bukola then these ones are very devilish i have a dream about this boy ah this person is bad he have done this he have done this But don't ń yé rí tán tó yá tán rí pé mo máa ń sọ̀rọ̀ gan mo máa ń complain nípa gbogbo wọn wọ́n yí ọwọ́ tì bàbá ọmọ mi wọ́n parí ọwọ́ tì náà ni tí n bá ń sọ̀rọ̀ ẹ̀ báyìí support tí tó bá ń sọ̀rọ̀ èmi láti save ayé tiẹ̀ òun ni wọ́n máa support eh, eh òun òun á máa support wọn òun àti wọn á máa against because á máa believe pé I don't want to kò fẹ́ ṣẹ̀ wọ́n ẹ understand kò fẹ́ ṣẹ̀ wọ́n kó má bàa sọ pé òkè obìnrin ló ń control ẹ̀ ẹ eh, understand bó ṣe ń support am bọ̀ ní ọjọ́ ìgbà wọ́n ti fẹ́ gbé lọ kidnapping ní South Africa kì í ṣe tẹnu ibi tí àwọn ọmọ Nàìjíríà tó ń burú dé wọ́n burú nílé wọ́n burú lóko wọ́n máa ń kò láì pẹ̀lú àwọn ọlọ́pàá South Africa wọ́n á gbé àwọn èèyàn lọ kì í ṣe first time tí <clears throat> torí ẹ̀ mo sọ pé terrible people are everywhere so tó bá sì ń bìlì pé nìkan lè ṣe nǹkan kan you are just disturbing yourself you are killing yourself I tell you pé ẹnìkan ò lè ṣe nǹkan he is close to you o he cannot do something. <laughs> ó ti yé also bọ́ọ̀ì tí ó fún bàbá Bùkọ́lá lóògùn jẹ tó pa láàárọ̀ ọjọ́ ọdún first two thousand and twenty one ẹni tí ó wá tó kọ bẹ̀ mí tó bẹ̀ ẹ́ tó sọ pé òun ò rí lé sí but ọmọ union ni o ó lóun jẹ́ sọ́lọ́kadà union ló lóun jẹ́ ní ìsọ̀lọ̀ tọ́lẹ̀sì àtẹwọ́lógún lórúkọ ẹ̀ àtẹwọ́lógún àbára àtẹwọ́lógún àtẹwọ́lógún lólóhùn jẹ́ sọ́nimẹ̀ bí ọmọ ìlàjẹ bí ètùpà bẹ́ẹ̀ àtẹwọ́lò èmi máa ń pè látẹwọ́lógún àbátẹwọ́lógún àbí nǹkan kan ṣá this person you can't believe pé ó lè ṣe burúkú fún anybody wa because orí la ṣe fún when you are still thinking that ah ọ̀rẹ́ mi ra bàtà fún mi tó bá ti lọ sí Malaysia ọ̀rẹ́ mi ra ṣẹ́ẹ̀tì fún mi tó bá ti bọ̀ you know some friends they will even ask them say that kí ló dé gan tí ò jẹ́ mi ni mò ń ní owó báyìí láti ẹ̀ ti máa rà á fún ṣé ìyá mi kọ́ ló tọ́jú ẹ̀ dàgbà àbí níjọ́kọ̀ àbí kò ti gbé lè wa rí anadẹ ń bá àjọ rìn ní àmórí olówó you understand what I mean so ọwọ́ yẹn o tó bá jẹ́ pé wọ́n jẹ́ ká rí full of it báwo náà ṣe ń kọ̀ tọwọ́ kọ́ọ̀tì ẹsẹ̀ lọ́tọ̀ kọ́ọ̀tì eléyìí kì í ṣe ibìkan tó ní àpálá rẹ̀ nìyẹn kò ń ṣe ibìkan he fought dirty that guy ó bá jà dirty reason tèmi dẹ̀ tèmi dẹ̀ tún ń wò pé reason tí lọ́ọ̀yẹ̀ àbí nọ́ọ̀sì ò fi wá originally wọ́n lè ti sọ fún wípé kán ti pè pé má wà á má lọ treat pé ẹlòmíì kò lọ treat ẹ̀ ti mọ nǹkan tó máa ṣe fún tí wọ́n bá tẹ̀ nínú dáadáa nọ́mbà wà bó ṣe torí níjà yẹn tó ti pa irọ́ wípé òun ò bàjà pé ìyàwó ẹ̀ ló bàjà ìyàwó náà mo ṣe ń sọ pé gbogbo nǹkan tó ń sọ lẹ́yìn yẹn náà ó yẹ kó wá sọ ní ìta gbangba in tó ń sọ lẹ́yìn tó ń tún fún ọ tó kàn fún àwọn ènìyàn kan ní gist yẹn because ọ̀rọ̀ tó bá sọ lẹ́yìn bí ò bá dín kan alẹ́ kan tó bá sọ nísìnyí everybody á wo ṣáàtì yẹn everybody á mọ̀ wọn ò ní máa gbé jáde fún wa kó máa yín nǹkan kan jáde fún wa kó máa yín jẹ kó sì ẹ̀kọ́ ya gbogbo ibi tápá wà wọ́n máa ya bìkan wọ́n á kọ́kọ́ ya ojú ya ẹsẹ̀ all these things is oh it's of course it's suspicious like people just want to cover some things it's now obvious to people that it's killed by some people either the nurse also mistakenly giving him injection Oh yeah, it gave him uh, something that is not good to, I mean, for him. The deal have been done. But now, people should just confess and talk. People should confess and talk and let us know. And they should not even disturb the police so much. Then you go straight to the point. If the boy came to the show and attacked him, he said because they have an issue, because he was having issue with his wife. And that is why he put his mouth that you go and settle it at home. What is your business? If somebody is talking to his wife outside, níta, àti nílé, what's your business? To the level that you start exchanging blow with the person tó ṣe ẹ̀kọrin tán tó ṣe òun fúnra rẹ̀ náà ṣùgbọ́n lòun náà kọrin bẹ́ẹ̀ bóyá àwọn ọgbà tiẹ̀ bẹ̀rẹ̀ òṣèṣàrí bí Mohbad ti ṣe kọrin tí gbogbo èrò dàbò tó ń wọ́n máa wò pé òkè ìwọ́ta máa padà nù they both but wọ́n ti tẹ́mi mọ̀ ni pé Mohbad is being the dead of Mohbad is plan. to God is plan. but they have to use instrument wọ́n máa lo àwọn kan bí instrument but pípẹ́ kàn plan ẹ̀yẹ babaláwo ní ṣe plan iṣẹ́ tó wà plan mo wo lórí kí lorúkọ ẹ̀ lórí kí lorúkọ ẹ̀ mo rí pé àmì ó dà pé olúlọ́yọ̀ gbé kinní ẹ̀ síbẹ̀ pé they said um, Mohbad um, Cubana prince pay four million to the father's account before the dead. two days before two or four days to before the he's dead a dẹ̀ ń sọ̀rọ̀ yẹn pé okay tell us is it true or false because I don't like people lying people tó ń gbé àwọn tó ń gbé yẹn ó dẹ̀ lè jẹ́ tòótọ́ ó dẹ̀ lè jẹ́ irọ́ bó ti tẹ́ ò bá investigate gbogbo àwọn tí wọ́n bá sọ̀rọ̀ báyẹn báwo la ṣe máa rí tòótọ́ ọ̀rọ̀ torí tó bá san two million lásán kó tẹ̀ jẹ́ two million bó tẹ̀ jẹ́ four million kó jẹ́ èdè or after ọjọ́ tí àbí before tó bá lè jẹ́ before ọjọ́ yẹn ṣé bàbá ti máa ń fi àkáǹtì ẹ̀ gbowó rí fún Mohbad yes or no because bàbá ti sọ pé wọn ò kí ń fóun lówó ọmọ yẹn ò fún ní owó tó tó five hundred thousand rí nísìnyẹn mi pé ṣé bàbá ṣé ọmọ yẹn fẹ́ fún ní five hundred thousand ni àbò fẹ́ fún ní owó tí wọ́n fún níjọ́ yẹn pé òkè o bàbá ń complain pé òkè owó tẹ́ fẹ́ san fún mi níṣó yìí ẹ fún bàbá o àbí àwọn wo ló san owó àbí kí ni aim of ọjà an objective i mean aim and objective of the person who pay the money to his account kí ni purpose ẹ̀ gbogbo àwọn tó ló wà nídìí kínní àbí tó ń sọ pé ó wà níbi bẹ́ẹ̀ all of them need to be interrogated when they don't interrogate them they don't want them to talk then they want to cover something but èmi o even ìbàjẹ́ boy yẹn mi ò mọ ọdán lórúkọ ẹ̀ ń jẹ́ tó jẹ́ ọ̀rẹ́ yẹn ìbàjẹ́ náà lólu lálùwò It can be sent It can be paid they can promise him heaven and earth that finish him mi sọ bẹ́ẹ̀ o mi sọ pé mi ò conclude but i'm just imagine it they can tell him that okay if you finish him don't worry you ìwọ ló máa jẹ next torí lẹ́sẹ̀kẹsẹ̀ mo rí tó ti ń pe tí ìyá ẹ̀ pé Ìyábọ̀ Òjó abiyamọ tòótọ́ ni ẹ o kí ni kí Ìyábọ̀ Òjó wá ṣe ṣé Ìyábọ̀ Òjó jẹ́ lọ́ọ̀yà àbó jẹ́ pírẹ́sídẹ́ǹtì àbí Ìyábọ̀ Òjó jẹ́ gọ́vnà àbó jẹ́ kí ni Ìyábọ̀ Òjó because wọ́n ti sọ pé yabo ojo ń kọ́ ọkọ ẹ̀ máa ń promote èyí tó ń fi gbé sàmì pé ọkọ Ìyábọ̀ Òjó dẹ̀ ti gbé ọkọ ọmọ ó ti gbé Mohbad lọ sí London níjọ́sí ọmọ tiẹ̀ ò tí ì lọ bóyá pàtàn dẹ̀ ti na Mohbad pàǹsì a máa gbé ọmọ títí ẹ̀ because a lot of things nígbà tí mo rí o kàn wípé àwọn èlé kì í ṣe pé kì í ṣe pé tó pòpè Ìyábọ̀ Òjó yẹn o torí Ìyábọ̀ Òjó náà gbogbo èèyàn tó máa pè é sí orí ẹ̀ lè máa wọ́ tì gbogbo wọn lè ní mission kó kàn jẹ́ wípé okay o di àwọn kan wò pé okay Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó number one wọ́n ṣe wà ẹ̀ tó bá ń pè Ìyábọ̀ Òjó wọ́n bìí ní kórí àwọn míì Because Ìyábọ̀ Òjó náà they are causing problem because wọ́n cause problem fún ni. Ọlọ́run Elédùmarè ń gbọ́. At the end of everything, táwọn ọlọ́pàá bá ṣe fáńdíṣẹ̀ dáadáa. Tí ọ̀rọ̀ yẹn ta bá ilé tó ta bá oko. And again, wọ́n tún ṣe ń pe Ìyábọ̀ Òjó ni pé wọ́n bìlì pé òkè Ìyábọ̀ Òjó ṣámọ̀ pé òkè o. Àwọn tó kọ́kọ́ mú yẹn pé Ìyábọ̀ Òjó sájà wọ́n ṣe wọ́n play fake yeah, love and some things to bury Mohbad and to do this and that. You understand me? so reason tó tún fi pè Ìyábọ̀ Òjó tó fi pè Ìyábọ̀ Òjó lánàá yẹn torí kò yé mi pé Ìyábọ̀ Òjó wọ́n ti fẹ́ da ọ̀rọ̀ yẹn léun lórí o ọmọ òun lórí o ṣé Ìyábọ̀ Òjó ni president tó bá àbí kò yé mi kò tẹ̀ yé mi bí wọ́n ṣe Ìyábọ̀ Òjó o Ìyábọ̀ Òjó ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abakiní kan kìnì kan everybody come these days everybody come máa pe àwọn èèyàn ṣá lórí Facebook everybody come máa pe àwọn èèyàn reason tí mo fi pọ́ pé Ìyábọ̀ Òjó lánàá ni pé à ìyẹn ti kú sí i o wọ́n ti mú kúrò lọ́nà o ọkọ ẹ̀ náà Ìyábọ̀ Òjó ń fẹ́ ọkọ tó ń promote olórin o ló ṣe promote ìyẹn dẹ̀ ti lọ nìyẹn wọ́n ti yẹgi lẹ́sẹ̀ wọ́n ti gbé kúrò hmm. but àwọn èèyàn you be surprised àwọn èèyàn máa rò pé torí hmm, in the beginning of the issue tó fi jẹ́ pé wọ́n sáré wọ́n wọ́n interview ẹ̀ wọ́n interview ẹ̀ ọmọ yẹn dáadáa dé kó tó di pé ó lọ wọn àtọ́ tí ni wọ́n declare wanted ó lọ́lọ́pàá ò pè wọn rárá tọ́lọ́pàá ò bá pè wọ́n ló báyọ̀ ọjà wọ́n dẹ̀ ti accuse ẹ lórí social media tí wọ̀gán ti jáde tó ní no it's not like that o you cannot kill your friend o why would you go to station when they are calling them definitely a lie that the police kò pè wọn police pè náà police ò pè báwo tí police sọ pé everybody that is there that day should come and be writing statement the police wọ́n ṣe press conference wọ́n sọ ni pé ìyẹn police sọ anybody tó bá ti ní ọ̀rọ̀ tó wà tó ṣojú ẹ̀ should be coming báwo náà tó ṣe fẹ́ pè wo dey call him but kò lọ ní. kò lọ so mo fún yín ní story sí i pé ọ̀rẹ́ anybody ń pààyàn ní àárọ̀ ọjọ́ tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ bàbá ọmọ mi yẹn ọjọ́ yẹn tó máa tó bá fẹ́ sanwó fún àwọn clients yẹn àwọn tó bá àwọn bíi um, account àwọn tó máa ń book fún that's account booking kìíní so they always pay on the first so ti yẹ yín mẹ́rin on the first náà máa ń sanwó fún wọn ní South Africa gbogbo àwọn tó bá ilé iṣẹ́ tó máa ń book fún tó máa ń ṣe booking fún that's account booking so ní ọjọ́ yẹn àbúrò ẹ̀ tó máa ń bàtẹ́wọ́ lógun sọ̀rọ̀ gan ni àbúrò dáàdì Bùkọ́lá yẹn obìnrin báyìí ó sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti ṣe nǹkan tó ń fẹ́ ṣe báyìí fóònù ẹ̀ náà kọ́kọ́ gbà wọ́n fẹ́ ṣí fóònù yẹn bọ̀ tó ti wọ́n ti ti ó ti fóònù ẹ̀ pa wọ́n fọwọ́ ẹ̀ sí ẹmọ mi ìmọ̀ bóyá kò ní iṣá mọ kóòdù tó fi sí ṣá bóyá ojú ẹ̀ ló fi ń ṣí gbàtọ́ dẹ̀ ti pa lójú dé àtọwọ́ ó ṣàní kò ṣeé ṣí gbàtọ́ yá tí wọ́n tó lóun pè wọ́n pè wọ́n pè wọ́n gbé kọ́ọ̀lù tó ń ṣẹ̀wá gbé kọ́ọ̀lù létà lóun sọ pé òkè fóònù ẹ̀dá aṣọ kílódé bọ́ṣọ ló ara ẹ̀ ó lọ bọ́ aṣọ yẹn ó ti lọ tọ́jú ẹ̀ pamọ́ aṣọ tó wọ̀ díẹ̀ lẹ̀ gangan so people kill people <laughs> we can't forget it so wọ́n bẹ́ẹ̀ ni bọ̀bọ̀bọ̀ tó pa ẹ̀ is been ọmọ union ni na ìṣọlọ ló wà kó tó ti gbó wá South Africa lẹ́yìn tí mo promote olórin tán ló kàn wá bá wa fúnràn lọ́wọ́ ó kàn wá bá wa ní àmọ́rì. Ah, lẹ́yìn tí mo promote olórin tán oríṣiríṣi different different things <laughs> nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá o bàbá sọ̀rọ̀ kan wáyé irẹ́ ló máa pa ó máa ń ba àwọn yíyẹ celebrate jẹ́ mà ní ó máa kàn hate wọn mà ní so tó bá jẹ́ bọ́ọ̀ yẹn náà ló pa lólu lálòwò it can be paid it can it can only it can be sent you know but <laughs> nọ́ọ̀sì yẹn reject ẹ̀ nọ́ọ̀sì yẹn gangan reject ẹ̀ pé òun ò sí nílé òun travel are you really sure that the nurse is travel or he has travel or he is uh, not at home before he call somebody are you sure the real nurse tó know lò ń sure go travel all these things no àwọn èèyàn máa wí pé travel kò travel kò ní point ó ní point wọn bá ti jẹ́ pé wọ́n ti sọ fún because àwọn irú ọwọ́ tí mo dárúkọ yẹn tó bá ti connect lórí èèyàn wọ́n máa hack gbogbo nǹkan ẹ̀ tó sẹ́ni tó bá connect wọ́n bá wọn lè ní òwúrọ̀ lọ́bẹ̀ òwúrọ̀ lọ́bẹ̀ òwúrọ̀ lọ́bẹ̀ òwúrọ̀ lọ́bẹ̀ because they sign on it they believe that the deal has been done he, nobody must rescue him òun náà ni wọn ò ṣe jẹ́ kí ọlọ́pàá fún un ní ẹni report ni wọ́n ṣe reject ẹ̀ ní mọ́ṣúárì because tó bá wà mọ́ṣúárì tó bá wà ń bẹ̀ tó bá lọ jí ńkọ́ àbí ó lọ dìde ó lọ ṣe mistake dìde but wọ́n ṣe kí ni wọ́n ní kán sáré lọ sí kíákíá ìkọ́sí wá ti sọ̀rọ̀ ọmọ aláǹbá àwọn èèyàn já àbá anybody jẹ́ in tó ṣẹlẹ̀ àwọn èèyàn tó kàn gbọ̀ngàn àwọn àwọn èèyàn mọ̀ àwọn tó wà àwọn lágbára gan ti they understand nǹkan tí wọ́n sọ you understand so irú bọ́ì tí ó dé níjọ́ yẹn kódà tó dìgbà yẹn wọ́n ti máa ń rí bàbá ọmọ mi jẹ tí ó pé wọ́n jẹ́ kó tọ́jú ọmọ ẹ̀ mọ́ mo ní these boys they are terrible people tó bá ṣe tán ló ń bú Pasuma ó ń bú Malaika ó ń bú Wàsíù they are killers they kill people kill like a they kill in Nigeria it's not a kò ṣe rọ o ó pẹ́ kó tó finú wé tó bá finú wé náà wá kàn jẹ́wọ́ dànù ni. ó kúrò ní eléyìí kúrò nínú ilé ní àárọ̀ ọjọ́ ọdún on the first yìí ń fúnra rẹ̀ ló drive ẹ̀ ìgbà tó tí ẹni yẹn sọ pé ẹ kóun drive ó ní náà ó lòun máa drive fúnra rẹ̀ ló drive rẹ̀ lọ sílé ọ̀rẹ́ ẹ jọ ìsítórì tán máa kúùkù náà nìyẹn ìgbà tí èèmú wá bèrè lọ́wọ́ ìgbà tó lòun síìkì tán ní lóru ọjọ́ yẹn ó ti ní ẹni tó yìí lọ sí ó lọ sí on the thirty first ó lọ sí ṣọ́ọ̀ṣì ó pray láàárọ̀ báyìí wọ́n ní kó máa pray fún wọn <laughs> ó pray pray ẹni tó sọ pé orí ń fọ òun wọ́n máa tún ní kó máa pray fún wọn ó pray pray pray pray pray pray pray pray ni nígbà tó kú tó báyìí tó sọ pé after bíi few minutes tó ń sọ pé ó ti kú ẹnìkan sọ pé kò tí ì lè kú o pé torí ó ì pray fún un kò tí ì pé thirty minutes ẹ ti gbọ́ rí ọmọ South Africa kan sọ pé no Pastor Steve cannot die he pray for me not even quite uh, an hour it's not up to an hour it's not up to an hour ẹ ti understand òun ló wa mọ́tò lọ sílé bọ̀bọ́ yẹn <laughs> òun ló wa mọ́tò lọ sílé bọ̀bọ́ yẹn bọ̀bọ́ yẹn wá bá ń lé pé olóhùn wá kí wọ́n jọ kúrò ní nine vg because lára àwọn ó ti wá di pa but ó máa ń bìlí pé on the first ó máa lówó so owó yẹn kẹ̀dẹ̀dẹ̀ wọ́n ní ìdówó yẹn oh, tí bá ṣe tán wọ́n máa ní mo ń bú wá sí o wá sí ìṣèkìlà for real kò ń ṣe disrespect so ṣe máa know people who tó bá sọ ẹni tó bá sọ pé ṣe ni mo máa wọn man, kò ní dáa fún ẹ mọ́tò ló máa pa ọgbọ́n ọmọ ẹ sọnù wàláì tàláì people are terrible in Nigeria bọ̀bọ̀ yẹn náà bó ṣe pa yẹn náà tó ń bẹ yẹn wọ́n bẹ̀ ni day one tó ti wá béèrè fún àṣìṣàn lọ́dọ̀ wa tó ti ń roam around us tó ti bẹ̀rẹ̀ tèmi ti sọ pé okay mo ti mo ti ta wọn mo ti lé pé tó ti wá gbélé wa tó ti wá bẹ̀rẹ̀ sí í sọ pé wàá lọ gbé kọ́sítọ́mà wa tó bá ti dìgbà tó ń fẹ́ sanwó wa máa sọ pé kọ́sítọ́mà yẹn ń kọ́ kò gbowó kò san owó pàṣẹ́ntéèjì wa fún fún ẹ kò ní san owó fún wa wo ló ti gbowó lọ eléyà gbé wa ló ti gbowó lọ all of them now making it ẹni tó ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ wọ́n tó máa disturb ayé ẹ̀ mo mọ̀ náà Wàsíù is a wicked soul Wàsíù lágbára ọlọ́run ṣá gbogbo ìkà tó ti ṣe nǹkan tó mo ṣáà ń gbàdúrà fún ni pé kọ́lọ̀ bá wa tú wọn ní àṣírí tí ó bá jẹ́ pé wọ́n ṣe ká ó kọ́lọ̀ ń jọ ó Hmm, má jẹ́ ká ṣe wọn tu o but ìwọ ìwọ tó bá ṣì ń gbọ́ mi tó bá ń ṣe ara wọn tó bá ń sọ pé irọ́ ni wọ́n pa irọ́ ló ń pa ara ló máa ń ta wọ́n hmm. bó ṣe ṣe fún bàbá ọmọ mi gẹ́lẹ́ ọwọ́ wọn ni bó ṣe ṣe fún bàbá ọmọ mi gẹ́lẹ́ nìyẹn fúnra rẹ̀ ló wa mọ́tò ẹ máa rí ajá kò sí nǹkan tó ṣe ńgbà tí ẹ mọ̀ ńgbà tó ti wọ́n ti fún ní nǹkan kan ìyẹn wọn ìyẹn ní tìtẹ̀ tẹ̀ máa ń wọ́n tó bá ti wá báyìí wọ́n ní agbo eléyìí ó dáa gan wọ́n lọ́pàá ẹ̀yìn wọ́n ní kinní kan kinní kan bíi ta kinní kan kinní kan bíi ta ọlọ́run ilé ìdìbò àgbà á máa gba gbogbo àgbélọ̀ mà ní ṣẹ́yìn irú ẹni ṣé wọ́n ní pa ìpòpá ẹ̀yìn ni wọ́n ní wọ́n sọ pé kéèyàn kàn máa mọ̀ ní àyè tó anytime tó bá dé báyìí tí gbogbo wọn bá wá sára níbẹ̀ wọ́n máa fẹ́ fún ní nǹkan tó kí ló dé ìwákùn wọn máa fún ẹ ní nǹkan ìwákùn wàá sáré gbé sẹ́nu wọn á ní kó lójú wọn gbà tí wọn sọ pé kí ló dé tẹ máa ń gbé nǹkan every time ẹ máa gbé nǹkan ẹ máa ní kó mu gbogbo wọn ló bá mi jà ajá báyìí nínà nìkan la ànọ́ra wa they don't like wọn máa ní ẹ ti wẹ́lá yẹn people don't like her o <laughs> evil people cannot like me up to date do you think the evil people like me do you think i'm a bad person i don't bloody care i don't care for Bia, i am anybody name. I will say my own kí la hmm. so tó bá jẹ́ bọ̀bọ́ yẹn náà ló gba lórúkà ó lè gbà torí a ti gbọ́ ní bìgínì pé wọ́n ní wọ́n so wọ́n lọ fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ yẹn gbòdì lára yeah ó possible tó bá jalu ló fi ìgbà yẹn torí ẹ̀ ló ṣe sọ pé kọ́nà bá ń gbé báàgì kúrò ń bẹ̀ torí ẹni yẹn fẹ́ today? She òyìnbó pàtó dẹ̀ ṣe tán pa fóònù ẹ̀ òṣèbí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti jáde ó ti lọ kọrin fún ọ̀rẹ́ ó ti rò kó ti lọ nìyẹn. àní is a plan work ọjọ́ tèmi kọ́kọ́ rí ọmọ yẹn tí ó kú tí wọ́n gbé sórí amebo gist wọ́n fi ṣe ẹ̀yẹ ni ọlọ́run èèyàn ní ìwé la tún já sí ìyẹn nìkan ń sunkún gan pẹ̀lú ó sunkún gan wọ́n gbé sórí amebo gist yẹn pé. Pe ee ga o la tún já sí o kẹkẹkẹkẹ wọn kọ rẹ́rìn wọn lè rẹ́rìn wọn wí pé adéjọ yẹn Ọlọ́run dẹ̀ sọ fún mi pé àwọn èèyàn ń fi èèyàn ṣe tutu Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ Mohbad ẹ̀yin mọ oríṣiríṣi nǹkan tó ti ṣe káṣe má bàa tú ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Mohbad ẹ má dákẹ́ o ẹ lẹ sí for justice or else. Hmm, tẹ bá ń sọ wọn kàn sọ pé àwọn ti sọ náà pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ẹ sì fọjọ́ sí so bẹ́ẹ̀ ni ẹ má dákẹ́ o I tell you I don't want to be crying every day about the boy I cry and they weigh me down it disturbed me so much I wasn't I wasn't myself mo bẹ̀rẹ̀ sí ń ṣe àgbo ni kí n sùn kí n tẹ̀lé wa òkè I tell you I tell you. Tell you lè okay honestly speaking it's not so I just wish they allow the Wunmi to speak if they allow me to speak I'll be I'll be grateful yeah if they allow me to speak I'll be grateful and all things they say women also should do I'll be grateful. Ah. so if you misspeak now and now ìgbà tán bá ní wọ́n fẹ́ ṣe afẹ́kú pé sometimes ṣá kan tó lọ sí òkú ẹ̀ òkú ẹ̀ nísìnyí afẹ́mọ tán bá ti ṣe autopsy àti DNA ọdún DNA yẹn náà it's not even hard really if the government kan fi tọ́ ìtọ́ ẹnu ọmọ kékeré yẹn ó easy go? ìtọ́ <laughs> ẹnu ẹ̀ lásán tó bá faṣọ napping tó bá ń tutọ́ àṣọ ọmọ kékeré yẹn wọ́n lè wọ́n lè without taking the baby gan you know they they can you know there's many way of doing the DNA test you know just to do it uh, kì í ṣe pé a sọ pé ọmọ yẹn but kákan lè clarify àwọn sin àwọn trouble àti àwọn ká lè mọ bí àwọn èèyàn ṣe wà wọ́n ṣe wọ́n ṣe respect dignity wọ́n dẹ̀ ṣe ní fear of God tó ní àwùjọ wa we got to know ó yẹ ká máa mọ àwọn èèyàn sí ká mọ̀ pé òkè lè yọ bóyá lè pa ó lè apá ó lè pààyàn o ṣe ti yé so hmm, ìgbà tí ọmọ yìí ti sọ̀rọ̀ ń sìn tí Wùmí ò dẹ̀ ti sọ̀rọ̀ tó ń gbẹnu àwọn èèyàn sọ̀rọ̀ agbẹnu èèyàn sọ̀rọ̀ yẹn kò dáa kò dáa àpá náà ó wà lẹ ó dàgbọ́n lápá náà wà láyà Mohbad apá wà láyà apá wà lára ọmọ yẹn gan-an àpá wà láyà ẹ̀ náà ìyẹn wọ́n ti ń tìtẹ̀ ah, ó ga o àpá wà láyà Mohbad àpá wà lọ́wọ́ ẹ̀ kì í ṣọwọ́ ẹ̀bi tí àpá wà nìkan ni wọ́n ṣòfin yẹn àpá oríṣiríṣi wọ́n ti fún ọdún nígbà nígbà kan náà wọ́n ní àwọn kan tó bá ti jáde sí gbòòrò báyìí kó tó di pé wọ́n fún wọn ní òmìnira wọ́n náà máa nà wọ́n nà wọ́n nà wọ́n nà wọ́n nà wọ́n nà wọ́n nà wọ́n ẹrí ngbà kan náà ni màláìka àti òṣùpá pàṣọ wọn máa lọ nọra wọn máa nọra wọn káàkiri ẹ tán tán ẹni tí wọn kì í lọ náà nìkan náà ni Wàsíù hmm. Wàsíù nìkan náà kì í lọ náà hmm. Hmm. kó ṣáṣá náà. Mm-hmm. Hmm. tó bá jòyè náà ló pa tó nà án ó lè jẹ́ pé wọ́n bẹ náà nísìnyí yà ó lè gbà ọ náà ló ṣe jáde ìyá ìṣe jáde ìyábọ̀ ẹ̀yin abiyamọ ìyábọ̀ ìyàn gidi ni wọ́n pè yín o tí wọ́n ti sọ pé ọkọ ẹ̀ tí wọ́n bá ti mọ òun báyìí wọ́n lọ kọ ẹ̀ nǹkan òun náà máa promote tó bá ti jáde sí wọ́n á promote ẹ̀ hmm, wọ́n ti pa àwọn bá àdìjà yìí lọ́rọ̀ á da but hmm, afẹ́kàwé náà dáadáa o a fẹ́ kí nọ́ọ̀sì tó rìjẹ́ẹ̀tì láti wá ń jọ yẹn náà the nurse wọ́n ti máa pè é wọ́n bá ti ní wọ́n fẹ́ pa àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá pè yàn wọ́n ní don't pick that call again wọ́n á pè ẹni yẹn straight away wọ́n á fún wọn nìyẹn that's terrorism in Nigeria that one that thing tí wọ́n ṣe yẹn terrorism ni wọ́n ń pè é wàá fẹ́ wàá fẹ́ ṣe nǹkan wọ́n máa prevent ẹ wọ́n ti pe ọlọ́pàá ẹ ọlọ́pàá gbọ́dọ̀ ṣe kíní <laughs> i wish hmm, even lóru yẹn bí ẹni yẹn ṣe ti tọmọ yẹn ṣe ti kú tán fẹ́ gba gbogbo nǹkan ọlọ́pàá ọ̀gá tún jáde ó ní wọ́n gbọ́dọ̀ fún ní wọ́n gbọ́dọ̀ fún wọn ní kò sí police report ọlọ́pàá tó sọ pé ńgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ náà pé police station wo ni wọ́n rìpọ́ọ̀tù sí ọlọ́pàá náà rí sọ náà wọ́n ní ọlọ́pàá yẹn sọ pé níbo ni wọ́n rìpọ́ọ̀tù sí nígbà tọ́wọ́ ṣẹlẹ̀ bàbá ló sọ yẹn o pé ọ̀bìyẹ́mì pé the issue need to be reported either your friend or not so <laughs> yes for those of you who believe that friend cannot kill you wọ́n sanwó fọ̀rẹ́ tó ń pààyàn wọ́n sanwó fáwọn ọmọ ọkọ ìyàwó bàbá tó ń pọmọ ìdànù sọkílẹsọ fọ̀rẹ́ ọ̀rẹ́ lọrun lọ ọ̀rẹ́ jìnnà ganan tó <laughs> ìyẹn bó ṣe jẹ́ ọwọ́ yẹn ọba kúkú jẹ́ ká rí ìgbà tó sì wà láyé ń bu wà tí pain yẹn wà ibi tó ń sẹ̀rìn sí nìyẹn pé ọwọ́ tó wú so gbogbo ẹjọ́ tọ́lọ́pàá rò pé ẹ̀jẹ̀ ń bẹ́ yọ ẹ̀jẹ̀ yẹn ń ṣàn òun ni òun ni wọ́n ṣe lọ́wọ́ yẹn náà ẹ̀jẹ̀ yẹn ń ṣàn jáde níbi ọwọ́ ṣé tí ọwọ́ bá wọnú inú mọ́tò àbí ibi glass tó bá jẹ́nu glass wọ́n ṣe sọ yẹn ló fọwọ́ já ibi tó ń gbé tó wú yẹn ṣó máa rí bẹ́ẹ̀ ó nà lálùwò nìyẹn ó lọ ń pọ́ńsìn má kẹ́ǹjẹ̀ gbogbo àwọn pípì ni wọ́n ń lo wèrè wèrè nǹkan ìwà mi ìfẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ boys yẹn ló máa ń lóríṣiríṣi nǹkan kọ́ mú bíléèdì mákẹ́jẹ̀ kọ́ mú ọ̀bẹ mákẹ́jẹ̀ kọ́ mú nídùú mákẹ́jẹ̀ kọ́ fi òrùka mákẹ́jẹ̀ má kàn ra pọ́ìsì oríṣiríṣi ó kọ ó kọ làbí àbíkú ó kọ wá àwọn àbí olórí burúkú ọlọ́run ṣàjẹ́ kí àṣírí àwọn tó ohun tó ṣe ti dìnnà yẹn ìyá hànà in it èyí tí wọ́n ẹ̀ abẹ́rẹ́ yẹn wọ́n fún wa ní wọ́n ti fún wa ní ẹ̀ autopsy result náà. wọ́n ti fún wa ṣùgbọ́n abẹ́rẹ́ yẹn náà ó lè ó lè ṣekú pa ṣùgbọ́n sọ pé ẹ̀jẹ̀ jò sọnù lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ wo ló jù báyìí ẹ̀ wọ́n tún ní ẹnìkan tún sọ pé the drug and kìnìkan kìnìkan ó ṣàfẹ́ kọ́ bẹ́ẹ̀ mọ́lẹ̀ ṣáá ẹni tó ṣàpá ọlọ́run ní bo ẹni náà láṣìírí that's it we got to say no to all this nonsense i was going to police station gbogbo àyè náà màmá report wọn ò ní jẹ́ kẹ́nìwọ̀dì ṣe nǹkan fún mi wọn ò ní jẹ́ kọ́lọ́pàá kọ̀ọ̀kan dá mi ló nígbà tí ní south africa náà ń gbà kan ọba ọmọ mi sọ fún mi ó ní oríṣiríṣi ogun náà ṣàgbé tó ń lóun ọmọ ọkọ tó ń ṣe ó ní wọ́n ṣàmà mú wọn á tún lọ fẹjọ́ òun sun ọlọ́pàá ẹlòmíà kóòtù déédéé sùn sí kóòtù wọn kò máa sùn ọ sí kóòtù tó bá tún yá àwọn tó purọ́ mọ́ wọn tún wá sọ pé rọlà wọn pa mọ́ <laughs> Wàsíù Pasuma àti Màláìka àti gbogbo yín mọ́tà tẹ̀síkà fún mi àti mc àti sáyà lágbára Ọlọ́run ẹ̀sìn lè máa ṣe kú lágbára Kristi so ẹ̀yin tí wọ́n sọ pé Auto Bola kàn fẹ́ dárúkọ àwọn kan á dárúkọ èèyàn tó cruise tàbá wo èèyàn tó wà níbàá sí ìjà máa sọ̀rọ̀ ni èmi tí mo fẹ́ relax ó yẹ kí n relax báyìí ni. so ẹ̀yin tẹ́ máa ń wò mí yẹn kí ló dé tó jẹ́ pé all of you only watching my platform you don't comment you don't talk ṣé cid níyìn ni anyway mm. no problem. ṣíṣe ẹ̀dì ní nǹkan tí a rí lásọ yẹn o àti táwọn èèyàn sọ ta ìmájì àbí ìta sọ but wọ́n ń lo mákẹ́jì dáadáa but ọmọ yẹn o it's a plan work so tó bá jẹ́ tòótọ́ ni owó wà lákàntì bàbá ẹ̀ tí gbogbo wọn ń wò bí bọ́bọ́ làgùtàn ń wò wọ́n lẹ́jẹ̀ ń rush wọn ò gbé lọ sọ́sítì. So ẹ̀jẹ̀ ń rọ́ọ̀ṣì ṣé tí a máa rọ́ọ̀ṣì wọ̀n nígbí lọ but ìwà òun tó sọ pé òun ò lọ sọ síkìtù yẹn definitely a ti mọ nǹkan tó lò fún a ti mọ̀ pé wọ́n wọ́n fi nǹkan nà òun ni a ti mọ̀ lára ẹ̀ náà bọ́ọ̀yì a ti mọ̀ ẹni tó ń fi àlùwórú náà that the something can also paralyze his brain ṣebí ìgbà kan tó ní wọ́n ṣe kíní kan lóṣòdì kí wọ́n ṣe ń gbà yẹn tí wọ́n pa nìkan lóṣòdì ṣé gbà tí Sanwó-Olú kọ́kọ́ fẹ́ wọlé lákọ̀ọ́kọ́ yes pẹ̀lú. Pẹ̀lú bọ̀bọ̀ kan báyìí wọ́n ní ìjà wà ń bẹ̀ wọ́n pa bọ̀bọ̀ kan báyìí ó ga kí lórúkọ bọ̀bọ̀ náà tó ga báyìí o ṣèbí yọ mc sọ pé àwọn gùn ní mákẹ́jẹ wọ́n gùn mákẹ́jẹ tó lọ sọ́spítù yọ̀nà sáà pé mákẹ́jẹ náà fi gùn níbi ọrùn so they they have all this poison poison or something so if they tọ́ máa nà ní mákẹ́ tọ́ máa lù ní àlùwò yẹn àti àwọn òrùka yẹn it can affect his brain also yeah tó yẹ pé a máa sọ pé kọ́ máa gbé òun àbí àwọn èèyàn bá ti pa á òrùka ló fi nà òrùka ló fi nà so nígbà tó dẹ̀ fi òrùka nà yẹn tó wá jẹ́ pé òrùka ló fi nà tòótọ́ ó ti mọ nǹkan tó máa fi ṣẹ̀rọ fún náà wọn kò fẹ́ fún lẹ́rọ̀ tó wá jẹ́ pé òrùka ló fi nà tòótọ́ a jẹ́ wípé wọ́n ní kó ṣe bẹ́ẹ̀ náà ni kó nà pa kó fòrùka yẹn náà nà kò dẹ̀ ní sí solution because mo rí gbogbo orin oríṣiríṣi tó ti kọ kọrin gan-an búbàdó ó lọ́mọ tóun máa ń lá irú àwọn ọmọ tóun máa ń jẹ òun lọ́ọ̀fù ọmọ kan bọ̀tọ̀ ọmọ yẹn tó wà lọ ń ṣiṣẹ́ kẹ́ṣì ó ń ṣiṣẹ́ bàdó ó ṣàdárúkọ àwọn musician mẹ́ta yẹn gbogbo wọn kẹ̀dẹ̀ yìí náà máa sọ pé àbúrò wọn ni i junior wọn ni bọ̀tọ̀ ó ń dárúkọ gbogbo wọn you understand ẹni tó ṣàpàṣà àti gbàdúrà àdẹ̀ ti ṣépè sátẹ́gùn ẹni yẹn hmm ọlọ́run ò ní dáríjì o bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ṣì mú sí station yẹn ikú tó pa Mohbad kì í ṣe ikú mistake ikú ikú arrange ni kí wọ́n sọ pé ikú tó pa bàbá ọmọ ikú mistake ikú arrange ni wà tí ẹni yẹn bó ṣe bẹ́ẹ̀ ẹni tó pa bàbá ọmọ mi náà bó ṣe sọ nìyẹn ẹ ìgbà tí ó kàn lára ń ronú ẹ ọdún àti olórí fọhùn òun wá ní kó máa bọ̀ nílé òun mo wá béèrè pé olórí burúkú ni ẹ ni ṣé ìwọ ilé ẹjọ́ spítù ni ó gbé e kúrò ní ibi tí bóyá bíi sọ̀ráǹdì inú ilé títí ẹ ìyàwó tó fẹ́ kò tẹ̀lé lọ ìwọ àti ẹni tó pọ́n bìrì pọ́ mọ iṣẹ́ ẹ̀ ló ń bá sọ̀rọ̀ meanwhile ó ti mọ̀ pé láàárọ̀ ọjọ́ yẹn owó owó wá wọn <laughs> so be careful when you are making money okay when you are making money just be careful around people you have money <laughs> mm. they keep people gbogbo iṣẹ́ ìtàn sọ pé ó have a lot of music that is about to be released èyí tó ti release tẹ́lẹ̀ yẹn náà ọ̀rẹ́ yẹn kan music will already ẹ̀ ti release pàtó sẹ́kọ̀ ọ̀rẹ́ náà is a musician Talomo, Talomo mọ̀ ta ló mọ ọkọ là kó gbọ́ ta ló mọ ta ló mọ ta ló lo nídòkó wèrè kò sẹ́ni tó mọ̀ náà ẹni tó yà pa Mohbad ṣá pípa náà máa pa òun náà kò ní pẹ́ kò ní kàdé àtẹni tó bá bẹ̀ wọ́n àtẹni tó ṣe é gangan tó gba iṣẹ́ yẹn ṣe àtàwọn tó ṣe mistake o torí gbogbo irú nọ́ọ̀sì yẹn sí ó lè jẹ́ pé wọ́n kàn fẹ́ forí nọ́ọ̀sì fágbọ̀n yeah tọrọ original nurse ẹ gọgọ wọn pè ń jọ yẹn ó lóun busy ó lóun travel ó dẹ̀ ní consent apá ibi tán fẹ́ treat kí ni reason tó fi ní consent ibi tán fẹ́ treat kí ni reason òun ò sílé o òun máa ní kẹ́nìkan wá o kó wá wò ó kò tó ní consent ẹ̀ ó ti sọ apá tó ń treat yẹn ó ti sọ di aṣọ tán máa rà send sample àwọn apààyàn ti sún ẹ̀.